orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Chief Dauda Asikolaye tí mo jẹ́ administrative secretary OPC èmi dẹ̀ tún ni báàrẹ̀ jíròrò ààrẹ ọ̀nà kakanfò of Yorùbá-land alákọ̀ọ́kọ́ mo fẹ́ fi àsìkò yìí bá àwọn tí wọ́n bá mi sọ̀rọ̀ ẹ̀yin tí ẹ̀ ń pè mí ẹ̀yin májọ́ bàjẹ́ ẹ̀yin peacemakers tí ẹ̀ ń pè mí lórí ọ̀rọ̀ Sunday Igboho pẹ̀lú fídíò tí mo ṣe nípa ẹ̀ mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ẹ bá mi sọ̀rọ̀ Mr. Tunde Chief Tunde Hamilton tó wà ní London ẹ bá mi sọ̀rọ̀ àwọn bàbá mi kan náà bá mi sọ̀rọ̀ tó ní kí n má dárúkọ àwọn pé àwọn fẹ́ make peace àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé lẹ́yìn ìgbà tí ẹ pè mí ó ní àwọn àwọn social media warrior Sunday Ìgbòho wọ́n tún jáde síta again wọ́n tún sọ oríṣiríṣi ọ̀rọ̀ àwa ò ní kó má sọ̀rọ̀ o àmọ́ mo kàn fẹ́ ṣe àlàyé fún ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ mi ẹ̀yin ọmọ lúàbí ẹ̀yin Yorùbá àtàtà mo fẹ́ ṣe àlàyé fún yín ọ̀rọ̀ ló ń bá mo kó mo rò wá o àwa ò jàdédé jáde láti máa sọ̀rọ̀ mi ò kì í ṣe blogger so mi ò dẹ̀ ń sọ̀rọ̀ lórí social media àmọ́ ó ti pẹ́ tí Sunday Igboho ti ń ṣe pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ tí wọ́n ti máa ń bú ọ̀gá wa Ìbà Gani Adams tí wọ́n ti máa ń sọ̀rọ̀ oríṣiríṣi nípa Ìbà Gani Adams Ìbà Gani Adams ò dá sí tí àwọn èèyàn bá mú tí wọ́n bá mú fídíò déwájú Ìbà Gani Adams àmọ́ ìgbà tẹ́mi pẹ̀lú wọn máa wà wọ́n máa mú fídíò déwájú Ìbà Gani Adams pé ẹ wo nǹkan táwọn ọmọ Sunday tó ń sọ ẹ wo nǹkan tó ń sọ ààrẹ sọ fún wọn pé ṣé Sunday ló sọ̀rọ̀ wọn ní kò ṣe Sunday ló sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ ló ń sọ̀rọ̀ àríyá ni ẹ kò sọ̀rọ̀ mẹ́ so ààrẹ òkè ń wo bẹ̀ ààrẹ àwò gbàmí gbàmí náà ti Sunday sọ àwọn ọ̀rọ̀ kan nígbà kan ní two thousand and eh, um, twenty two thousand and twenty one tó sọ àwọn ọ̀rọ̀ tó sọ ààrẹ ààrẹ wò so ààrẹ ò dá sí but nǹkan tó wá ń ṣẹlẹ̀ gangan tó bí gbogbo wàhálà yìí táwọn ò sì ní wípé ó lè máa bú èèyàn kó máa rán àwọn ọmọ ẹ̀ àwọn bloggers ẹ kó máa rán wọn ní ẹ̀yìn kó ní kó lọ máa bú Ìbà Gani Adams tó dídí ààrẹ ọ̀nà kakanfò lẹ̀ Yorùbá àwa ní issue kan pẹ̀lú olóyè Laji Abbas issue ta ní pẹ̀lú olóyè Laji Abbas ó sọ àwọn ọ̀rọ̀ kan ó pàtàn kan so ìtàn yẹn bàbá wa ẹ̀gbọ́n káàárẹ̀ Chief Gbóyèga Adéjùmọ̀ àwọn náà wá sí anniversary ààrẹ tí wọ́n ṣe six years anniversary tí ààrẹ ṣe wọ́n dẹ̀ àwọn àlàyé kan nípa ọ̀rọ̀ ààrẹ ọ̀nà kakanfò Laji Abbas bọ́ sórí program ó bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi nǹkan nípa ọ̀rọ̀ yẹn ó ń criticize bàbá yẹn so lẹ́yìn ìgbà yẹn ló tún sọ àwọn kankan tó sọ àwọn kankan kan tí àfi wá wò pé ah kí ni ìtumọ̀ nǹkan tí eléyìí sọ yìí ìyẹn fẹ́ fa ìjà láàrin wa nígbà yẹn ló ìyẹn ti yanjú ìwọ Sunday Igboho o tún wá rán àwọn bloggers ẹ kó tún máa support máa yẹn ó tún wá pé máa yẹn ó tún fún ní nǹkan débi pé máa yẹn tún wá níbi tó ti ń sọ̀rọ̀ tó condemn ààrẹ tó ti ń sọ oríṣiríṣi nípa ààrẹ ó tún wá ń ṣàlàyé ó wá tún wá ó tún wá ó tún wá ó praise wọ níbẹ̀ àwa wò báyìí pé then àwọn bloggers yẹn náà tún wá jáde síta wọ́n tún repeat the same thing tí máa yẹn sọ àwa wò pé ah ok ọwọ́ ẹ wà ń bẹ̀ ìgbà yẹn tàtún wá ní intelligent report kan wípé o tún lọ ṣe meeting pẹ̀lú àwọn bloggers ẹ̀ gẹ́gẹ́ pé ẹ jáde síta ẹ lọ ṣe ẹ lọ ṣe fídíò kẹfì kẹfì praise man yẹn kẹfì support ẹ or something like that so wọ́n ṣàṣe nǹkan yẹn nígbà yẹn ibi tá a ti wá wò ó nìyẹn pé ah, ah sọ fún mi sọ fún mi sọ fún mi bàbá oní kàlẹ́ndà téèyàn bá tún tó bá yá ọ máa sún kàn gírì náà wọ́n fún alára ìgbà tó tún wá sí nàìjíríà wọ́n tó wá sí nàìjíríà again ó wá nígbà tó máa dé nàìjíríà the first thing tó máa kọ́kọ́ sọ ààrẹ ló kọ́kọ́ ta sí nígbà tó máa sọ̀rọ̀ ó sọ pé bí wọ́n ṣe wá o bí wọ́n ṣe dé yìí ìwọ ti dé tán ìwọ ṣe gbá ìwọ ṣàwo tí ẹ bá fẹ́ lọ sí tẹ bá ti parí òkú òkú tó fẹ́ wá ṣe tán ó máa wọ ó máa bẹ̀rẹ̀ sí máa rí gbogbo àwọn ọmọ là ìwọ ò ní di ò ní di permission anybody ta ló seek for permission ṣebí ààrẹ ló kọ lẹ́tà tí ààrẹ sọ wípé àwọn fẹ́ àwọn fẹ́ clearance láti ọ̀dọ̀ àwọn governors àtàwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n wá sọ wípé ìwọ ò nídìí clearance látọ̀dọ̀ ọba ilẹ̀ yorùbá àti anybody wọ́n máa bẹ̀rẹ̀ sí máa wọgbó lọ òun fi style òun ta sí ààrẹ ọmọlẹ́yìn ẹ̀kọ́ náà tún sọ̀rọ̀ nígbà tí òun ṣàlàyé pé ìwọ nìkan ni ìwọ nìkan ló fèsì buhari kò sẹ́nibọ̀dì tó ṣe kinní kan kò tó sọ̀rọ̀ kan àwọn kọ̀ọ̀kan ọmọlẹ́yìn sọ̀rọ̀ pé àwọn kan máa pera wọn ní kàkàǹfò òní kan all those things àwọn àwò tó bá mọ̀ pé orí ẹ bá gbé táyà ẹ bá gbé fèsì rẹ náà kó bá rẹ sọ̀rọ̀ kó fèsì rẹ kó ṣàlàyé fún rẹ kó kókó come out fún alára ẹ kí ṣe pé kó máa rán àwọn ajá yẹn àbí táwa wò ó nìyẹn wípé ah tábà tún gbé ọ̀rọ̀ yìí sì lọ bá rẹ tábà tún ṣàlàyé fún rẹ rẹ máa sọ pé ẹ filẹ̀ pẹ̀lú títí ẹ mo wá wò pókè ó dàbí pé ó tó time tá a máa ké pọ̀nrí pọ̀nrí ìyáláyà ẹ̀ fún ẹ ní wọ́n Sunday Igboho yìí ìyẹn ni mo ṣe wá wò pé mo ní láti jáde fún ẹ kí n ṣàlàyé fún ẹ pé ah Ààrẹ Ọ̀nà of Yorùbá land lápè náà kò ń ṣe ní àrífín àtọ pé ìwọ Sunday dẹ̀rẹ̀ tó ń pariwo tó ń ṣe gbogbo ẹ̀ yìí you have nothing to, ho to offer Yorùbá people o ní nǹkan tó fẹ́ offer àwọn Nàìjíríà àwọn àwọn àwọn Yorùbá o ní anything tó fẹ́ offer Yorùbá ó fẹ́ jẹ́ olórí ogun olórí ogun tó ń ṣojo olórí ogun tó ń sá fún detention olórí ogun tó ń sá fún detention olórí ogun tó ń gba condition lọ́wọ́ ìjọba ilé olórí ogun wo ni tiẹ̀ ó fẹ́ dolórí ogun ó pèrè lólórí ogun ó ló fẹ́ dolórí ogun ilẹ̀ yorùbá wọ́n sọ fún ẹ wípé kó kó o fẹ́ wá sí nàìjíríà o fẹ́ wá sí nàìjíríà láti wá sùnkún màmá yẹn ìwọ iná ló pariwo ló bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ ló bọ́ sórí social media ló bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ wọ́n tún fún ẹ ní condition pé tó bá dé òkú màmá yẹn ni kó wá ṣe four days ní kó ló kó padà ó dẹ̀ mọ condition tó ń fẹ́ olóńgbà condition lọ́dọ̀ ìjọba ó dẹ̀ sọ pé mo fẹ́ jolórí ogun ilẹ̀ yorùbá òde bíbá iná tán o gbẹnu ẹ dúró fẹnu já wáyà o tún fẹnu já wáyà kiri o tún bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ̀ kiri o bọ́ síta ọbẹ̀rẹ̀ sí oríṣiríṣi ó dẹ̀ mọ́ kọ̀ndíṣàn tó wà lọ́wọ́ ẹ ó mọ̀ wípé ó dẹ̀ ń tán gbogbo Yorùbá o ti ra tíkẹ́ẹ̀tì nígbà tó ra tíkẹ́ẹ̀tì pò ń bọ̀ o ti ra return ticket o mọ ọjọ́ tí return ticket yẹn jẹ́ ó dẹ̀ dé ó dẹ̀ ń pariwo fáwọn èèyàn ń sọ fáwọn èèyàn wípé dídé tí wọ́n dé yìí o ìwọ́dé tán ni o òkú màmá yẹn ni wọ́n fẹ́ ṣe o òkú màmá màmá yẹn ló ń bá ìlẹ́rù tẹ́lẹ̀tẹ́lẹ̀ o oríṣi òkú màmá yẹn tán sìn bó ṣe wà yìí sìn anything ló lè ṣẹlẹ̀ ẹni wọ́n láti face anybody ó dẹ̀ mọ̀ kó ti ń sá lọ o sọ̀rọ̀ tó sọ tán o sọ bótòbótò tó fẹ́ sọ o sá lọ o tún lọ ah, so wọ́n wá wò pé irú èèyàn wo ni bọ̀bọ́ yìí gangan náà ó dẹ̀ máa ma deceive àwọn èèyàn wọ́n á máa sọ̀rọ̀ bíi pé o ní nǹkan tó lè bíi pé o ní nǹkan tó fẹ́ họ́fà o ní nǹkan tó fẹ́ họ́fà Yorùbá and you have nothing to offer Yorùbá than talk talk chọ chọ chọ chọ chọ chọ chọ chọ chọ iná ni o ní nǹkan bíi jù bẹ́ẹ̀ náà lọ ó dẹ̀ gbọ́ nǹkan tí ọba eh, Solomon tó sọ fún ẹ ìyẹn tiẹ̀ pọ́n ilé dáadáa ó dẹ̀ wá ṣàlàyé fún ẹ lẹ́yìn ìgbà tó tó ṣàpọ́nlé fún ẹ sọ fún ẹ wípé olúbọ̀ ó ní olúbọ̀bọ̀ ti bọ̀ awọ ẹnu ó ló yẹ kó lọ bọ ẹnu ẹ ẹnu ni ò ní nǹkan míì ju ẹnu lọ kó kọ máa sọ̀rọ̀ náà ẹnu ni ìwọ yìí kan náà sọ fún ọba ọ ní ní bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ ọ̀ní yẹn lẹ́nu ẹ̀yìn náà ló ti jáde lẹ́yìn tó bá sọ lẹ́yìn ìgbà yẹn tí wọ́n tí ó tún máa sọ̀rọ̀ ló sọ pé ẹnu kọ ẹni ẹnu kọ ẹ o ronúko tó sọ̀rọ̀ ni orí ẹ ti dàrú ni o ro ẹnu o ronúko tó sọ̀rọ̀ síta ni o mọ̀ kó didi ọba aládé odidi àrólé Oòduà òun ló ń ta síbẹ̀ yẹn ló ń pè ní bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ ọ̀ni yẹn ó sọ yẹn nígbà tó ń fẹ́ dìbò òun pariwo nígbà yẹn òun pariwo pé ó fẹ́ gba Yorùbá nation òun fẹ́ nu gba nation òun fẹ́ nu gba nation kiri ó fẹ́ gba Yorùbá nation òun fẹ́ gba Yorùbá nation òun fẹ́ gba Yorùbá nation ẹ kìnnì kan kìnnì kan tẹ olóṣèlú kan kò gbọ́dọ̀ dìbò tó olóṣèlú kan bá jáde ó máa yẹn mọ láti ẹ̀yìn ni o tún sọ fáwọn èèyàn gbà yín títí October ẹ máa ẹ máa ẹ máa ẹ máa gba Yorùbá nation ẹ máa gbàgbà ẹ máa gbà wò láì ní nǹkan kan lẹ o ní anything lẹ o ní any plan plan tó ní kò ju pé kó gba owó lọ́wọ́ àwọn diaspora lọ that is the only plan you have kó dẹ̀ bọ́ sórí social media kó dánnu kó dánnu o ní nǹkan kan tó ju bẹ́ẹ̀ náà lọ òní tó máa jáde wọn máa yìnbọn fún wọn ní wọn gbọ́dọ̀ dìbò ní láéláyé ìbò election tó fẹ́ yí twenty twenty three òní kò ní wáyé ẹ dọ́ndọ́n títí títí títí tí wọ́n ṣe election wọn lọ ẹni tó wọlé wọlé nígbà tẹni tó wọlé wọlé tán ẹni tó wọlé wọlé yẹn tó tún wọlé tán tí wọ́n tí wọ́n release ẹ ní detention ní Kútọ́nù the same thing ẹni tó wọlé yẹn náà ló tún bẹ̀ ló tún jáde síta ló tún lọ sórí social media ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé ẹ kinní kan ẹ Bọ́lá Ahmed Tinubu ẹ foríjì wá ẹ kinní kan ẹ̀yin ẹ̀yin gọ́vnọ̀ sílẹ̀ Yorùbá ẹ mi ẹ o fẹ́ wá sí ìlú yẹn o fẹ́ wá sòkú màmá ẹ kí wọ́n jọ kí wọ́n support ẹ kó wá sílé kó ṣe gbá kó ṣe àwọn yẹn náà lọ àwọn yẹn náà ló tún bẹ̀ again election tó ní òní wáyé ó wáyé ẹni tó bá wọlé ó wọlé Yorùbá nation ẹni tó ń pariwo o ò rí nǹkan kan ṣe o fẹ́ gba Yorùbá nation o lọ́mọ ogun o fẹ́ gba yorùbá nation o ò lẹ́gbẹ́ o fẹ́ gba yorùbá nation o ò ní o ò ní connection pẹ̀lú àwọn international community o fẹ́ gba yorùbá nation o ò ní connection pẹ̀lú neighboring countries o ló fẹ́ gba yorùbá nation kò sí anything lẹ̀ kò sí any kò sí any arrangement kankan lẹ̀ bá a ṣe máa sọ nìyẹn gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tán kọ́ wa wa mo ìsọ̀rọ̀ arrangement yẹn ó ti yé gbogbo wa o ló fẹ́ gba yorùbá nation nothing on ground o wá sílé ààrẹ lọ́jọ́ yẹn nígbà tó wá nígbà yẹn tó tó tó wá sí ilé ààrẹ ó fẹ́ wá náà àwọn bàbá wa Gbóyèga Adéjùmọ̀ pẹ̀lú bàbá wa Afẹ́nifẹ́re bàbá Ayọ̀ Adébánjọ àwọn náà náà pressurize ẹ tó sọ fún ẹ pé tó bá mọ̀ kó bá fẹ́ ṣe nǹkan kan nílẹ̀ nílẹ̀ Yorùbá yìí o ní láti wá rí ààrẹ kẹjọ jókòó kẹjọ sọ̀rọ̀ àwọn yẹn náà náà sọ fún ẹ nígbà yẹn ó wá nígbà tó máa dé náà tó sọ̀rọ̀ náà ààrẹ bí ẹ lè rè pé what is on ground nǹkan tá ààrẹ bí ẹ lè rè nìyẹn kí ni nǹkan tó wà nílẹ̀ nǹkan kókó ṣe ń pariwo pẹ̀lú nǹkan tó ń sọ yìí ogun ló ń pè yí o kí ló wà ńlẹ̀ èsì tó máa fọ náà ni pé ẹ̀yin bàbá wa ẹ̀yin náà la gbójú lé ah mo wẹ̀ lọ́jọ́ yẹn báyìí ọjọ́ yẹn mo ti wẹ̀ báyìí pé ah bọ̀bọ̀ yìí ò ní kankan ṣe this guy is a nuisance nuisance ni ẹ nuisance báwo ló ṣe máa wá sí wọn sọ pé ó fẹ́ ṣe nǹkan kan tó ní plan kankan lẹ̀ tó ní ẹni tí ọkàn ń pariwo lórí social media àwọn èèyàn dẹ̀ pé bóyá o serious àwọn tó wà nílùú òyìnbó tí wọ́n ń ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ tí wọ́n ń wá bó ṣe máa jẹ bó ṣe máa mu tó ń ṣiṣẹ́ iṣẹ́ kárakára nílùú òyìnbó àwọn dẹ̀ wò pé báwọn ṣe wà nílùú òyìnbó yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ìlú òyìnbó ti sú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n fẹ́ wá sí nàìjíríà wọ́n fẹ́ wá sí ilẹ̀ bàbá wọn wọ́n fẹ́ rìn kí wọ́n yan fandafanda bó ṣe ń sọ̀rọ̀ yẹn òǹgbẹ òǹgbẹ yorùbá nation òǹgbẹ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ń dáwó wọ́n ń dáwó fún ẹ wọ́n ń dáwó fún ẹ wọ́n ń ṣe gbogbo ẹ wọ́n wọ́n ṣùgbà ẹ wọ́n ṣe everything pẹ̀lú ẹ wọ́n rò pé bóyá o serious ni o dẹ̀ ní kankan tó fẹ́ hàn fà Sunday Igboho olè ní ẹ ọ̀lẹ ní ẹ Sunday Igboho ojo ní ẹ four one nine ní ẹ oníjìbìtì ní ẹ o ní kankan tó fẹ́ hàn fà Yorùbá ó ṣe gbogbo ẹ̀ yamayama ó dá gbogbo ẹ̀rú bàbá wa Professor Akíntóyè everybody ló mọ bàbá ní Nàìjíríà bàbá wa ni wọ́n wọ́n ti wà nínú struggle tipẹ́ nípa tí a gbọ́ pé wọ́n gbé wọ́n gbé ọ̀rọ̀ Yorùbá lọ sí UNEPO everybody every, everybody were happy inú wa dùn pé ah bàbá yìí with his age nǹkan tí wọ́n ṣe nǹkan gidi ni ààrẹ ààrẹ bá wọn sọ̀rọ̀ wọ́n dìjọ sọ̀rọ̀ nígbà tó wọlé iná ló da gbogbo ẹ̀rú pẹ̀lú ẹnu ìgbà tó wọlé iná òun ló da gbogbo ẹ̀rú pẹ̀lú ẹnu ò lẹ́gbẹ́ òní kankan òdélé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹgbẹ́ ẹgbẹ́ ìlànà tí wọ́n dálẹ̀ tí bàbá dálẹ̀ náà ó mú gbogbo ẹ̀ náà ó fẹnu ba gbogbo ẹ̀jẹ̀ ó tú wọn ká ó fọ́ sí méjì ó kó kákọ̀ sí tiẹ̀ kúrò ńbẹ̀ ó jẹ́ kí ó jẹ́ kí bàbá yẹn lẹ́nu ńbẹ̀ oríṣiríṣi nǹkan ló ṣe ó kàn wá láti wá destroy ilẹ̀ Yorùbá àwọn vagabond kan dẹ̀ believe bóyá èèyàn gidi ni ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lásán tó ń sọ tí ò sí action the only thing tó ṣe o ló lọ sí o lọ sí ìgàngàn ìgàngàn tó lọ àwọn ọmọ àwọn ọmọ ààrẹ tí wọ́n ti tí wọ́n tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ààrẹ tí wọ́n kò lẹ́yìn ààrẹ tó kò lẹ́yìn ààrẹ tó wà pẹ̀lú ẹ àwọn ni wọ́n gbó ẹ láyà tó fi lọ síbẹ̀ Sunday eh, Sunday eh, nìkan tó máa ń pè ní Sunday àrọ àtàwọn ọ̀tẹ́pà àwọn sky àwọn náà gbó ẹ láyà tó fi lọ síbẹ̀ nígbà tó dẹ̀ máa fi dé gàngán ó fún ọlọ́tí mẹ́tọ́ ọ̀bọ̀ débẹ̀ ó bá wọn sọ̀rọ̀ ó kàn bá lẹ́yìn ìgbà tó bá ṣe é dé kí sọ̀rọ̀ àwọn ará ìlú gbogbo àwọn ọlọ́dẹ ìlú àti àwọn ará ìlú tí wọ́n wà ń bẹ̀ àwọn ẹgbẹ́ ìlú nǹkankan àwọn ni wọ́n lọ ṣe nǹkankan tí wọ́n ṣe nínú ìgbọ̀ngàn yìí o kàn débẹ̀ o kàn rí ṣeríkì o dẹ̀ o dẹ̀ padà o dẹ̀ gba gbogbo glory yẹn o dẹ̀ bẹ̀rẹ̀ sí pariwo pé o ṣe kí ló ṣe o ṣe rally gbogbo àwọn rallies tó ń ṣe káàkiri wọ́n ń clear ẹni òun gba clearance ní kó tó dé pé o ṣe láàyè gbogbo ẹ̀ lámọ̀ gbàtọ́ fẹ́ ṣe tọ́jọ́ state o gba clearance ní o fẹ́ ṣe tògùn o gba clearance ní o fẹ́ ṣe tèkìtì o gba clearance ni all the rallies ló ṣe láwọn states yẹn o gba clearance ni àwọn tó dẹ̀ ń fún ẹ ní clearance wọ́n sọ fún ẹ wọ́n sọ fún ẹ pé má dẹ́kọ̀ o má lọ sí èkó má ṣe rally kankan ní èkó torí wọ́n mọ̀ wípé ẹni tó fẹ́ present gẹ́gẹ́ bí the next president of Nigeria èkó ló reside sí wọ́n dẹ̀ wò pé tó bá lọ ṣe rally yẹn ní èkó á fa problem fún president Bola Ahmed Tinubu tó ti president lẹ́ni nígbà yẹn má dẹ́ko wọ́n sọ fún ẹ kó má dẹ́ko bẹ́ẹ̀ torí o lè wọ̀ bíà ojú ẹ owó tó ti gbà lọ́wọ́ àwọn tí wọ́n wà ní diaspora tí wọ́n sọ fún ẹ pé rally yẹn a ní láti ṣe tó ti dáwọ́ ojú gbowó jọ tó má fẹ́ ṣe rally ọ̀tọ̀ ló máa gbowó mọ́tò ọ̀tọ̀ ló máa gbowó vest ọ̀tọ̀ ló máa gbowó oúnjẹ oríṣiríṣi bó ṣe ń gbà kiri nìyẹn tìtorí owó yẹn tó ti wọ ojú ẹ olè ọ̀lẹ olójú kòkòrò four one nine ó yarí orí olómaṣẹ́rálì yẹn olómaṣẹ́rálì yẹn òun dánnu òun mọ̀ ní tó fẹ́ ṣe àwọn tí wọ́n ń clear ẹ wọ́n clear ẹ àwọn tí tí wọ́n fún ẹ lówó wọ́n ti fún ẹ lówó wọ́n dẹ̀ sọ fún ẹ pé o gbọ́dọ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe òun ló fà tó fi wá bọ̀ sílé ẹ wọ́n bọ̀ sílé ẹ o kà ń lẹ̀ o sá lọ o fò fẹ́ǹsì o ń sunkún. ó gba bí ó gba ó gba ó lọ sí Iléṣà ó gba Iléṣà ó padà sí ó padà sí Ṣakí ó gba Ṣakí ó cross lọ sí Kútọ̀nù láti Kútọ̀nù ó fẹ́ máa lọ sí Germany wọ́n arrest ẹ̀ ibẹ̀ olórí ogun tó máa ń sunkún bíi tiẹ̀ yẹn lọ́ọ̀yà ẹ nígbà tí wọ́n detain ẹ ẹ máa wo ojú yìí o tí ò ní kankan tí ò ní kankan tó fẹ́ hàn fáwa yìí o táwọn dìgìrì kan tẹ̀lé yìí o wọ́n detain ẹ ní detention òun sunkún yọ̀bọ̀ ni lọ́ọ̀yà ẹ sọ délì gbé pépà gbé gbogbo àwọn èèyàn lọ́rí wọ́n Sunday Igboho was crying like a baby that is the that was the headline of the paper then Sunday Igboho was crying like a baby òfò fẹ́ǹsì nílé ẹ̀ àwọn kìnìún fẹ́ǹsì wa kìnìún fẹ́ǹsì wa yà ó ya ẹ ní gbogbo ara wọ́n gbé ọ̀dọ̀ ọ̀rọ̀ nọ́ọ̀sì tó ń tọ́jú ẹ̀ pẹ̀lú màmá ẹ̀ òun sunkún níwájú ẹ̀ ó tún wá sí Nàìjíríà tó tún wá sòkú màmá ẹ̀ ó tún wá ń interview neta after tó sòkú màmá yẹn tán ó wọ singlet odidi jagunjagun tó pèrè lórí ogun fẹ́ di lórí ogun ó wọ singlet ṣe interview ó tún ṣe interview yẹn tó fi interview yẹn tán bẹ́ẹ̀ náà ló ń sunkún ló ń ṣe báyìí ló ń ṣe báyìí ló ń sunkún ló ń fọwọ́ sí kí ló fi ń lo irú irú drama wò ní ẹ̀ tí ó rò wípé ọ̀rọ̀ nation la máa ń pè é ó dẹ̀ fi nation òun fi gbogbo odidi gbogbo Yorùbá odidi gbogbo Yorùbá odidi nation Yorùbá ó fi wọ́n ta káyìí tó fi wọ́n ṣe drama ó fi wọ́n hack ti fíìmù Sunday Igboho ó lè ó fi wọ́n hack ti fíìmù bọ̀dù kan táwọn sọ fún ẹni wípé gbogbo yamayama tó ń ṣe àwa ò dá sí ẹ tẹ́lẹ̀ àwa ò dẹ̀ wò pé wẹ́ àwọn tó ń gbowó lọ́wọ́ wọn owó ló pọ̀ lọ́wọ́ wọn tó ń kú fún ẹ tó bá yá ojú wọn á là bó tẹ̀ jẹ́ pé ojú àwọn kan ti là nínú wọn àmọ́ o máa rán àwọn ajá ẹ kó máa lọ sórí social media kán ló máa fi Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land kó fi lọ máa ta yín à yẹn mọ́ this time around. Ah, nígbà yẹn mọ́ this time around o gbogbo eléyìí tí gbogbo àwọn àwọn ajá ẹ àwọn social media parasite tẹ kó síta àti wọ àti àwọn àti àwọn ajá ẹ àwọn bloggers ẹ you are all social media parasites. gbogbo èyí tí wọ́n sọ yẹn kò kàn mí ẹni tó bá ti wá sí social media tó bá ti wá sọ̀rọ̀ ní social media dandan ní kan bú èbú tó bá wù yín ẹ fi bú mi èèmọ̀ fún mi gbogbo nǹkan tó bá wù kẹ́ sọ nípa mi ẹ mú fún mi kò mú fún mi nǹkan tó bá wù yín ẹ fẹ́ ló yín sọ kò kàn mí message tèmi ń send olówà important sí mi bullet point lèmi ń fún yín àwọn points tèmi ń fún yín ẹ dọ́ ẹ lọ sórí social media ẹ defend them you cannot defend them ẹ kọ́ máa débẹ̀ ẹ máa búyàn ẹ bòròró ẹ kìnnìkan kìnnìkan tó bá wù yín ẹ fẹ́ ló yín sọ ọ̀fẹ́ lòun anybody lè jábọ́ nǹkan tá à ń sọ fún ẹni pé Sunday Igboho stop stop ṣe bẹ́ẹ̀ yé máa pepe òun pepe jáde síta sọ̀rọ̀ láàrin àjẹlómú ní pẹ̀kọ́rọ́ jáde síta tó bá bí ẹ̀rí jáde síta ta sí ààrẹ directly ó ní láti máa rán àwọn ajá ẹ̀ kó máa rán gbogbo àwọn social media para gbogbo àwọn èèyàn gbogbo eh, àwọn bloggers ẹ̀ tó ń rán kiri kó o ní múùfù wá wá kò sí ìrànkọ́ fáwa gbogbo àwọn èèyàn mi ò bá àwọn yẹn lọ́rọ̀ mi ì bá wọn lọ́rọ̀ rárá rárá kò sí tó kàn mí pẹ̀lú gbogbo tiwọn owó ìtọ́nsọ yẹn ẹ̀wọ̀n kò kàn wá kò ṣe kankan fáwa ẹ lè intimidate mi ẹ tó bá fẹ́ jagun nílẹ̀ Yorùbá ẹ tó bá fẹ́ jẹ́ lórí ogun nílẹ̀ Yorùbá kò ní ṣojo kò ní sá detention gbogbo àwọn heroes gbogbo àwọn heroes nílẹ̀ Yorùbá lẹ́ni gbogbo àwọn táwọn wò as hero nílẹ̀ Yorùbá ní èyí wọ́n lọ detention wọ́n dìde wọ́n fèsì wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń fèsì ẹ̀ wọ́n dúró ti nǹkan tí wọ́n sọ nǹkan tó bá dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ á ṣẹlẹ̀ bẹ́ẹ̀ chief Gani Fáwẹ̀hìnmí nígbà tí wọ́n wà tí wọ́n criticize government tí ìjọba bá dé tó bá ti sọ pé wọ́n fẹ́ wọ́n arrest ẹ̀ àti doctor eh, àti chief eh, Fẹ́mi Fálànà gbogbo wọn bẹ́ẹ̀ doctor eh, bẹ́ẹ̀ kọ́ra sọm Kuti and others tó jẹ́ ọ̀gá tó tún ní Ìbà Gani Adams wọ́n máa wọ́ wọ́n ti prepare briefcase wọn wọ́n ti prepare ẹ̀ wọ́n ti kó aṣọ síbẹ̀ wọ́n ti kó gbẹ síbẹ̀ ìfọyín everything wọ́n lọ nìyẹn wọ́n tẹ̀lé wọn wọ́n lọ sí detention wọ́n dẹ̀ dé torí wọ́n mọ̀ wípé just cause làwọn fight fún nígbà tí wọ́n declare Ìbà Gani Adams wanted tí wọ́n ní wọ́n wá Ìbà Gani Adams fúnra Ìbà Gani Adams ló yọjú he declared himself e, èèyàn kan nínú àwọn olóṣèlú ńlá kan tó lórúkọ lẹ́ni tá a fẹ́ dárúkọ wọ́n pe Ìbà Gani Adams nígbà yẹn wọ́n sọ fún Ìbà Gani Adams wípé kó jẹ́ káwọn ọ̀ràn káwọn kó sọ any country tó bá fẹ́ lọ kí àwọn ọ̀ràn lọ síbẹ̀ táwọn máa lọ síbẹ̀ sódà kán lọ kàwé ń kán ṣe everything bẹ́ẹ̀ because gbogbo àyẹn school sat ní bagana damsi ni i'm talking of year two thousand nineteen ninety nine nineteen ninety nine year two thousand tí wọ́n declare Ìbà Gani Adams wanted wọ́n ní kí wọ́n lọ sí rẹ́ní kọ́ńtì tó bá wù wọ́n káwọn gbé wọn lọ síbẹ̀ kọ́ wà ń bẹ̀ kọ́ fi kí gbogbo kìkìnnì kí wo detention yìí kó fi lọlẹ̀ ìbánirárá wọn ní báwo làwọn ṣe máa sọ pé àwọn fẹ́ lọ sí àwọn fẹ́ lọ máa kàwé nílùú òyìnbó ẹ máa gbé àwọn kúrò ní nàìjíríà nǹkan táwọn ń jà fún àwọn ń jà fún yorùbá ni àwọn ń jà fún àwọn ń jà fún ìran àwọn ni àwọn lè lè defend ẹ in the court of law. so ìbàdẹ ìbàdẹ lókè wọn dẹ wọn dẹ submit ara wọn ibi tó bá fẹ́ mú mi lọ ẹ mú mi lọ he was detained olórí ogun nìyẹn kò ń solórí ogun tó máa fún condition láti wá sílùú ẹ̀ wá tó kú ìyá ẹ̀ pé kó padà kì í solórí ogun tó máa tó máa tó máa dún kòkò mọ́ tó máa máa sá fún detention ó fẹ́ ṣe detention ó fẹ́ lọ detention ó dẹ̀ fẹ́ di lórí ogun ọ̀lẹ ni ẹ ò lè ní ẹ Sunday Igboho ọ̀lẹ ni ẹ ò lè ní ẹ four one nine ni ẹ ah, kí ló mean ọjọ́ tó tún ṣòkú ìyá ẹ ìkànnú àwọn ọba kan nínú speech wọn eh, kábíyèsí tí wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ yẹn wọ́n sọ fún ẹ pé o need láti dúró de sss àwọn ò need láti dúró de sss àwọn amú ẹ dání lọ sọ́dọ̀ àwọn sss káwọn lọ bá àwọn sss pé mo dé o kílẹ̀ ni mo ṣe akẹni yẹn ọ̀rọ̀ akẹni kábíyèsí yẹn sọ bọ́ kò lè wọ etí ẹ torí olè tó fẹ́ jà kò lè wọ etí ẹ torí olè tó fẹ́ jà ó fẹ́ lọ detention ó fẹ́ lọ àgọ́ ọlọ́pàá ó dẹ̀ sọ pé ó fẹ́ jẹ olórí ilẹ̀ yorùbá ó fẹ́ jẹ olórí ogun ilẹ̀ yorùbá báwo ló ṣe fẹ́ pọ́síbù ààrẹ kan náà fira wọn sílẹ̀ he was detained wọ́n mú wọn lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n lọ gbé wọn lọ sí wọ́n gbé kò sí kò sí kò sí kò sí ibi tó ń ti kò sí state kò sí kò sí detention tí tí ààrẹ ò ní ní ní ní ní ilẹ̀ ilẹ̀ yorùbá yìí wọ́n gbé wọn káàkiri wọ́n gbé wọn káàkiri wọ́n gbé wọn lọ sókun state wọ́n gbé wọn lọ sí èkó bíbá yìí wọ́n gbé wọn lọ bára prison wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n fà rẹ̀ lẹ̀. wàhálà tó ṣẹlẹ̀ ní my twelve nígbà tí àwọn àwọn haúsá tó tún pa yorùbá ààrẹ tún dìde sí wọ́n tún ní káwọn èèyàn lọ síbẹ̀ gbogbo wa lọ síbẹ̀ wọ́n á ṣe gbogbo ẹ̀ á lọ ṣe nǹkan tá a fẹ́ ṣe bẹ̀ á gbogbo nǹkan tá a fẹ́ ṣe agba yorùbá sílẹ̀ ní ní oko ẹrú wọ́n tún dìklẹ́ ààrẹ wọ́n tẹ̀ àwọn fẹ́ rí ààrẹ àwọn fẹ́ rí nígbà yẹn wọn ti di di ààrẹ wọn náà àwọn fẹ́ rí kíníkan kíníkan wọ́n dìklẹ́ àwọn tẹ̀ he showed up pẹ̀lú ọ̀gá wọn Dr. Frederick Fasehun wọ́n ti tẹ́ ni wọn síbí ní èkó bíbáyìí láti bẹ̀ lọ wọ́n gbé wọn ó dé Àbújá He spent 40 months in detention, 14 solid months in detention. Wọ́n dúró tì. Iléèwé tí yunifásitì tọ́ni kan rán ààrẹ lọ nígbà yẹn kan lọ sí ìlú òyìnbó tó fẹ́ fi sọ pé tó fẹ́ fi fi wọ́n sí exile. Ààrẹ táyà sọ pé òun àwọn ò lọ lẹ́yìn ìgbà tí wọ́n ṣẹ̀ dé tán géèlè freedom wọn tán ààrẹ wà lọ yunifásitì. Ààrẹ gba first degree wọn BSc political science wọ́n tún rán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ láti lọ kàwé but ìwọ ò fẹ́ ò fẹ́ ò fẹ́ lọ detention ò fẹ́ yọjú sọ́lá àgọ́ ọlọ́pàá ò fẹ́ ò fẹ́ ò fẹ́ ṣe statement lágọ́ ọlọ́pàá wà á máa dánú wà á máa lẹ́nu wà máa dánú wà máa sọ oríṣiríṣi nǹkan tó lè ṣe wọ́ọ̀ lẹ́ jàtijàti a zonal coordinator alone zonal coordinator lẹ́kọ̀ọ́ tó bá fi ìwà tiẹ̀ sí ojú ogun tó bá ní kẹjọ pàdé á mú ẹ balẹ̀ olórí burúkú má ṣàǹfààní yìí ó wá jáde ó dẹ̀ ṣe ogun tó ń ṣe kò sí kan tó kàn wá pẹ̀lú yẹn bẹ̀tí kó máa ráwọn ọmọ ẹ láti máa ta sí ààrẹ à nígbà this time around o battle to finish ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo ẹ̀yin bloggers tẹ́ ń jáde kò sí ìtọ́kọ̀ mi pẹ̀lú títí yín o ẹ máa ṣe program asu yín ẹ ṣe show asu yín àwa ò ní kẹ́ má fọwọ́ pawó tó ra mọ̀ pé ẹ fi ààrẹ ń pawó ni tí ẹ bá sọ̀rọ̀ ààrẹ ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ lọ wo program tí ẹ lọ wo show tí gbogbo àwọn ọmọ tí gbogbo àwọn blogger Sunday Igboho ń ṣe ẹ lọ wo viewers tó ní tí wọ́n bá sọ̀rọ̀ ààrẹ tó bá ti gbé topic ààrẹ sí ẹ wo viewers tó ní ẹ fi ń pawó nìkan tẹ́ ń pa ni àwa mọ̀ yín àwọn oníkẹ́ ẹ má fi pawó ẹ má fi pawó lọ ẹ má ṣe program lọ ẹ má ẹ má show ẹ má show fídíò mi ẹ má sọ nǹkan tí gbogbo tá a bá ń sọ ẹ má ṣe gbogbo ẹ má fi ṣe program ẹ bú mi ẹ sọ nǹkan tó bá wù yín problem ti yín nìyẹn feedback tí àwa ń message tí mi send àwọn nǹkan tí mi sọ àwa dẹ̀rẹ̀ à ń kò tí látara nǹkan tí ẹ̀ ń sọ ni ara nǹkan tí Sunday ń sọ láti ń kò tẹ̀ ara àwọn nǹkan tó sọ tí ò lè ṣe ìlérí tó ń ṣe tí ò lè múṣẹ ìlérí tó ń ṣe tí ò lè múṣẹ tó kàn ń parọ́ fún yín tó ń gbowó lọ́wọ́ yín tẹ́ wà ní diaspora òun làwa ń ṣàlàyé lé lórí mi ní sọ̀kan tí mi ní lè defend mi ìdẹ̀ ṣe tán tí wọ́n dún kòkò mọ́ mi ìṣe tán fọlọ́pàá dún kòkò mọ́ mi ò fẹ́ tán fi ọ̀rọ̀ ẹnu tán fi ọ̀rọ̀ ẹnu dún kòkò mọ́ ibikíbi tó bá fẹ́ lọ níṣọ́lẹ̀ àjọ máa mú nǹkan lẹ̀ this time around èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ tó bá sọ pé ò ní gbọ́ àwa gan ò ní gbà kó dákẹ́ kó wà nínú ilé kó dákẹ́ kó máa wò kó máa kó máa rí ààrẹ àbí kó kó àbí kó pè ní kó pè kó máa sọ̀rọ̀ nípa rẹ kó máa kó máa héèlà rẹ kó dẹ̀ máa bọ́ sẹ́yìn kó máa pe àwọn ọmọ ẹ̀ tó bá sọ pé wọ́n kọ́ wé o mọ̀ ń pa ẹ nǹkan tí ọmọ yẹn kì í ṣe wọ́n náà blog fún ni ẹnu ẹ̀ ò ká mọ́ ni àbúrò pàwágọ̀ dèdèrè ló pa wá ní. ó máa máa pọ́n ààrẹ lé wà á máa rán àwọn ọmọ ẹ lẹ́yìn ẹ wà ní kọ́ máa jáde idiot kan wà lọ́n play ó lọ́n play fídíò eh, ìgbà tí agogo tó dé amítìn pé tọ́tọ́ pè ẹ ní two thousand and eh, two thousand and two thousand two thousand and one kan ni ni wọ́n pè ẹ tó sọ ọ̀rọ̀ nípa rẹ̀ gbogbo ìtòsùn gbogbo yẹn gbogbo yẹn trash ni kò kàn wá nǹkan táwọn sọ fún ẹ ni wípé wọ́n sọ̀rọ̀ ààrẹ wàá sọ̀rọ̀ ààrẹ dáadáa wà á pọ́n ààrẹ lé tó bá pè é ní sójú mi látọ̀rọ̀ mọ̀ káwọn èèyàn máa wò tó máa pọ̀ ṣùgbọ́n nǹkan tó bá ti sọ yẹn létà wàá ti wà pa wọn mọ́ yẹn wàá pè wọn nǹkan tó ń rẹ lóun ẹgbẹ́ tó fi ń tú ẹgbẹ́ yẹn ká nìyẹn ìwọ ló máa pe lé ìwọ ló máa pe lé ló máa sọ lé fún ìwọ ló máa pe yẹn ló máa sọ yẹn fún ìjà wá dé láàrin wọn wọn náà ló máa tún parí ẹ Sunday ó fẹ́ dalẹ̀ Yorùbá lónìí kó tó dé látìgbà tó ti wà ní Kútọ́nù ẹ látìgbà tó ti wà ní Germany tó tán fi ẹlẹ tó wà ní Germany ilẹ̀ Yorùbá wà peaceful kẹ Ọdẹ́tàn yìí náà ló bẹ̀rẹ̀ wálé tó wálé ọjọ́ mẹ́rin péré tó wálé yìí náà ló bẹ̀rẹ̀ oríṣiríṣi tó bẹ̀rẹ̀ ṣe fídíò ló bẹ̀rẹ̀ ti sọ nǹkan tí agbára ẹ̀ ò ká òun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fa ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ Sunday Igboho so tó bá ń jábọ́ ẹnu ẹ tó bá ń ṣe gbogbo nǹkan tó bá ń ṣe wọ́n gbé sàrà ẹ kọjá mọ́ṣáláṣí rárá wọ́n ti ẹ̀ gbé ní àyíbá Ghana rárá caution àwọn èèyàn so ayé peacemakers tẹ́ ń pè mí tẹ́ ń bá mi sọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ ni mo ṣe fún yín yẹn tí àwọn Sunday tí ò bá ti lè kí wọ́n stop kí wọ́n stop láti máa ṣe ṣòwò fún ààrẹ ànìdúró torí pé orúkọ ààrẹ ò ní àwa ń lò ààrẹ ló train àwa ọmọ ààrẹ ni èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo ní bàbá bàbá mi ti kú bàbá kan ló bí mi bàbá mi ti kú ṣùgbọ́n ibà Gani Adams bàbá ló jẹ́ fún mi torí pé ó ń play role Baba. nínú ayé mi. Ìbà Gani Adams ọ̀gá ló jẹ́ fún mi wọ́n dẹ̀ play role ọ̀gá nínú ayé mi. àwọn tí ààrẹ build wọ́n pọ̀ rẹpẹtẹ àwọn tí ààrẹ ti build wọ́n pọ̀ rẹpẹtẹ mélòó ló fẹ́ kà àwọn ọmọ tó jáde látara ẹba tí wọ́n ti dọba o lè kà wọ́n tán àwọn bá lẹ̀ sọ̀rọ̀ rẹpẹtẹ àwọn èèyàn tán ti jáde tán ti di èèyàn pàtàkì tán ti lówó lọ́wọ́ tán ti di èèyàn ńláńlá wọ́n pọ̀ rẹpẹtẹ ta ló kọ́ ta ló produce sọ fún mi wípé òkè ta ló train nígbà tán tiẹ̀ train àwọn olóṣèlú ló train yẹn. èèyàn wo tọ́ka sí èèyàn kan tó jẹ́ èèyàn kan tó níláárí nínú àwọn tí wọ́n ní wọ́n tẹ̀lé ẹ kiri ṣé bàbá bàbá yìí bàbá èkìtì yẹn sọ wọ́n tó gbélé ní bàbá èkìtì tó máa ń pè yàn ní bàbá èkìtì ẹ̀ mọ̀ pé máa ń pè ní tó máa ń pè ní bàbá àlùkàn bàbá èkó bàbá èkìtì bàbá kíníkan ẹ̀ pé àwọn tí wọ́n wà nínú ìlú tí wọ́n jámọ́ kankan tán ti pẹ́ nílùú tán níláárí tẹ́ bá dẹ̀ wo ìtópẹ́rẹ́ ní bàbá èkìtì yẹn náà olóògógóró ni olóògógóró ni ọ̀lẹ́dẹ̀ ni ọ̀lẹ́ ọ̀lẹ́ àfàjò ni ẹnu lásán tó ní ẹ̀gbọ́n Sunday gangan ni ẹ̀gbọ́n Sunday ni torí tẹ bá wo dáadáa was the time tó lọ ń tó lọ ń ṣe ṣó kan tó ń parọ́ kan tó ń parọ́ mọ́ wọn ẹ̀ eh, ọ̀túnba pẹ̀lú dókítà òní nígbà táwọn yẹn take care up àwọn ọmọ yẹn àwọn ọmọ àwọn yẹn wọ́n take care up wọ́n gbé nígbà tó ń gbé ó níye oṣù tó lò ní detention olórí burúkú yìí olóògógóró yìí tó máa jáde síta tá a máa sọ̀rọ̀ Ìbà Gani Adams ó ní ṣe oríire ògógóró yẹn náà ló máa mú kú tẹ bá rí fisikálì báyìí ẹ máa mọ̀ yí pé eléyìí tí ẹ ti ta kò ṣe tó yẹ kó máa associate mọ́yàn rárá ìwé ẹ̀ lọ́ máa jáde síta máa ṣẹnu fótófótó. àwọn kan náà àwọn kan tá a mọ̀ tá a fẹ́ dárúkọ àwọn náà lọ bẹ̀bẹ̀ fún àwọn náà lọ gbà ẹ́ ní detention wọ́n dẹ̀ tún wá sọ fún ẹ alásọ̀kò jẹ̀bi ti Sunday wọ́n tún wá pè ẹ́ tẹ̀gbọ́n tàbúrò wọ́n tún pè ẹ́ wọ́n tún ní kó lọ sórí social media kó tó lọ ṣe show padà kó o apologize o dẹ̀ lọ sórí lọ sórí lọ sórí social media o tó lọ ṣe show o tó lọ apologize fáwọn yẹn ọmọ àlè nìyẹn ẹ̀gbọ́n Sunday Igboho bàbá Èkìtì olè Sunday Igboho olè ṣé yẹn la fẹ́ sọ àbí tani àbí ìtòpẹ́rẹ́ ní wisdom treasurer Sunday Igboho olè aláìníṣẹ́ ọ̀lẹ ara wọn ní abẹ́ ara wọn lábẹ́ ẹnu orí wọn ràn wọ́n ràn ṣé yẹn la fẹ́ sọ kò níṣẹ́ kankan tó ń ṣe yorùbá nation tó ń pariwo yìí sìn kò sí kankan bẹ́ẹ̀ kò sí róòlù kankan tó play o kò lọ rally kankan rí kò bá wọn ṣe kankan rí kò bá wọn ṣe anything rí the only role tó ń play òun ni wípé nígbà tí Sunday gbowó tó ń gbowó lọ́wọ́ àwọn diaspora tó ń send tó ní kó máa tó ń fi àkáǹtì àkáǹtì ìyàwó ẹ̀ tó fi sílẹ̀ tó ní kó máa send owó síbẹ̀ tó ń send owó síbẹ̀ tó send owó síbẹ̀ tí ìjà wá dé láàrin wọn àti àwọn àwọn kákọ́sì kan àwọn kan tí wọ́n lọ síbi kan tán tí wọ́n tí wọ́n lọ sọ́dọ̀ àwọn olóṣèlú kan tán sọ̀rọ̀ tí ìkan nínú àwọn Sunday Sunday arọ tó wá ṣe interview kan tó wá ṣàlàyé pé àkáǹtì ìyàwó ẹ̀ náà ń fowó sí nígbà táṣìírí yẹn ti tú tó ti rí bí kan ṣe rí tó dìjà láàrin wọn ó wá padà wá ń lo èyí tó pèrè ní wisdom yìí ó wá ń lo àkáǹtì àkáǹtì yẹn ló ń lò Sunday dẹ̀ ń lo ọpọlọ tí ò tó kàn ń lò fún yẹn ẹ̀yin náà dẹ̀ ń force trap yẹn a máa sọ fún yín pé tí òun gbowó lọ́wọ́ yẹn tó ń bá gbowó lọ́wọ́ ẹ̀ kó jáde síta ìgbà tí wọ́n ní sanwó sàkáǹtì ẹ̀ direct àkáǹtì ìyàwó ẹ̀ ló kọ́kọ́ ń lò nígbà táṣìírí tú ó yí sàkáǹtì wisdom ìyẹn fẹsẹ̀ gbálẹ̀ kiri lóṣogbo ni o èyí tó pèrè ní wisdom yẹn o àwọn ọmọ tó ń tó tí wọn ò tó ẹni tó ń nulẹ̀ nínú ilé so mi mi lè bú ọ torí pé treasurer ni ẹni tó ń jẹ nǹkan tó ń jẹ iṣẹ́ ẹ̀ ló ń ṣe so mi ò rí ẹ bá wí máa kó náà mọ́ṣẹ́ ẹ̀ ṣùgbọ́n àṣírí máa tó tún yọkàn ó ti ń túbọ̀ díẹ̀díẹ̀ ó dẹ̀ máa tún ṣé ọ̀rọ̀ yẹn la fẹ́ máa sọ ni àbí yìí lédi ké aṣẹ́wó lédi ké ọ̀dọ́kọ lédi ké olóbo olóbo Sunday tó wá láti lóyìnbó tó wá tó wá tó wá tó wá dóko ní tó wá dóko Sunday ní Nàìjíríà tọwọ́ pálábá ẹ̀ ṣégi tó dé tọ́ tí àwọn táwọn tó ń tó táwọn táwọn DSS dé lólé wọn tó ń dé tó ń bẹ̀rẹ̀ sí ṣe fídíò lóru ẹ̀yin wọ́ríọ̀ ẹ̀yin wọ́ríọ̀ ẹ̀yin kinní kan wọ́n ti dé o wọ́n ti ń yìnbọn o ọmọ ọ̀lẹ aláìníṣẹ́ oníranù oníranù ará Galatia yẹn náà jáde síta ń sọ wọ́n ràn wọ́n ràn mò ń wò báyìí fine bara decent bara. bára ló ṣe kiri nàìjíríà máa tọrọ owó kiri ìyẹn ló jáde star tó ń sọ̀rọ̀ ó sọ pé èmi ò èmi ò mọ̀ràn sọ èmi èmi sọ̀rọ̀ ní èmi ni mọ̀ràn sọ lójú ẹ̀ mi ò lè sọ mọ̀ràn sọ lójú ẹ̀ tó lọ́mọ ipò ọ̀rọ̀ tí mò ń sọ òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ gbogbo ẹni tó bá dẹ̀ ti ì tì yín tó ti sòótọ́ ọ̀rọ̀ fún yín ẹ máa wá nǹkan tẹ́ máa fi wọ́ ọ̀ṣẹ̀ dáhùn ni so kò jọ mí lójú tó lọ ṣe mí àbẹ́lẹ̀ tó pẹ̀rẹ̀ ní yorùbá wuyì yorùbá wuyì òkólòlò ṣé yẹn la fẹ́ máa sọ mo dàrú ayé àti ọ̀run lọmọbìnrin yẹn recently ló lọ gbé ló lọ gbé ó lọ gbé fídíò lady kan báyìí tó sọ̀rọ̀ sí ààrẹ nígbà tí ààrẹ wà ní ọ̀ṣun òṣogbo ọ̀ṣun òṣogbo ó ti máa lọ bí two years sísìn torí eh, ọ̀ṣun òṣogbo two thousand and twenty two Ọ̀ṣun Òṣogbo tá a ṣe ní two thousand twenty two òun ni ààrẹ wà lórí podium ààrẹ wa ń ṣàlàyé nípa ọ̀rọ̀ Ìlọrin ìjà kan ló ń wà ní ibẹ̀ nígbà tí wàhálà kan wà ní Ìlọrin táwọn fẹ́ máa bá àwọn Yorùbá kan fa wàhálà mẹ́ làárẹ̀ fi ń sọ̀rọ̀ pé Ìlọrin pé ara ilẹ̀ Yorùbá ni ọ̀rọ̀ yẹn làárẹ̀ sọ ọmọbìnrin yẹn wá jáde síta ó wá bú ààrẹ ló wá sọ pé kí ààrẹ má máa ta sí Ìlọrin kìnnì kan ṣàṣọ oríṣiríṣi nǹkan ó sọ ọ̀rọ̀ tó sọ nígbà yẹn bẹ́tọ̀ ọmọbìnrin yẹn ọmọ tó lẹ́kọ̀ọ́ ni àwọn tí wọ́n tí wọ́n jẹ́ ọ̀gá ẹ̀ àwọn èèyàn wọ́n wá pè sákìyèsí pé àwọn ọ̀rọ̀ tó sọ yóò jẹnu ẹ lọ o ní láti o kò kọrọ yóò tọ́ sí láti máa sọ̀rọ̀ sórí Ààrẹ Ọ̀nà Kakanfò báyìí wọ́n bá ọmọbìnrin yẹn sọ̀rọ̀ ọmọbìnrin yẹn dẹ̀ jáde síta ó dẹ̀ wá ṣe rìjọ́yìndà ó dẹ̀ apologize fún ààrẹ ó dẹ̀ bẹ ààrẹ pé káàrẹ má bínú nǹkan tó ń sọ o ìgbà báyìí báyìí káàrẹ má bínú káàrẹ forí jòun ààrẹ dẹ̀ gbàgbé ẹ̀ kò sẹ́nibọ̀dì tó sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ yẹn ti lọ o ọ̀rọ̀ two thousand and twenty two almost two years ago ìwọ yorùbá wuyì olórí burúkú yìí ó wá ṣẹ̀ṣẹ̀ wá gbé yẹn jáde bíi last week or two weeks ago ó wá ṣẹ̀ṣẹ̀ wá gbé yẹn jáde ó wá bẹ̀rẹ̀ sí ẹ̀ pé ẹ wo ẹ wo ẹ wo ọmọ kan bó ṣe ń bó ṣe ń bó ṣe ń bó ṣe ń lálé bá Adams ó wá gbé yẹn jáde ó wá bẹ̀rẹ̀ sí yẹn ṣé Sunday Igboho máa sọ pé òrí ni òrí kan tí òrí kan tí yorùbá wuyì ṣe àbí kì torí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ pé ẹ̀ ṣé tí àwọn yẹn bá ń sọ̀rọ̀ Sunday Igboho sọ nǹkan kan àwọn tó ń sọ̀rọ̀ yẹn wọ́n kàn ń sọ títí wọn ni ó wá gbé wọn jáde wá bẹ̀rẹ̀ sí ṣó yẹn sìn pé ẹni yẹn sọ̀rọ̀ kankan ọmọbìnrin yẹn dẹ̀tún wá jáde again ọmọbìnrin yẹn sọ̀rọ̀ láìpẹ́ yìí wá sọ fún ẹ pé ah, ah yorùbá wo yìí ọ̀rọ̀ tó ń sọ yìí fídíò tó lọ́n lò yìí òun ní láti máa lóru fídíò báyìí náà òun ti apologize kí ni tiẹ̀ tó ń gbérù nǹkan jáde ṣáwọn àwọn yẹn lè yàn àwọn yẹn lè máa ṣe ṣóòlù ẹ máa gbọ́ wọn lè máa ṣe wọn ràn wọn rán àwọn onífarafin kan náà máa wà lórí ṣó wọn wọn máa ṣe gbogbo wọn máa pè wọlé wọn máa ṣe oríṣiríṣi kí ló kàn pẹ̀lú yẹn style yín nìyẹn a mọ̀ pé ẹ ní kankan ẹ ní anything tẹ́lẹ̀ ọ̀fà kò sí kankan tẹ́ ní kọjá ọ̀rọ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ ní social media kẹ́ ẹ wà ní social media kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ kọ́ àwọn èèyàn sábẹ́ kọ́ máa búyàn kọ́ máa sọ oríṣiríṣi kọ́ máa pè ẹ máa ti tèmú wọn ẹ ti bá wọn sọ̀rọ̀ pé ìwọ pé wọlé nǹkan báyìí ni kò sọ nǹkan báyìí gbogbo tactics yẹn la mọ̀ àwa ò sí fún gbogbo yẹn so a ti mọ̀ pé nǹkan tẹ́ wà fún nìyẹn nǹkan tẹ́ ní nǹkan yẹn kan tẹ́ ní kò jù bẹ́ẹ̀ yẹn lọ àwa náà dẹ̀ ti wá dúró tì báyìí o àti dúró tì báyìí o torí wọn sì social media fi yàn kan ẹ̀yin nìkan kẹlẹ ọyin nìkan dẹkọ lẹ rówó ra dátà bó tẹjẹ gbọn dáwó dátà fún ẹ̀yin ni. so amabayin po abayin po tó yẹ pé ẹ̀mí yá gbọ̀n abayin po ẹ̀mí yá gbọ̀n tọrọ ni mo sọ fún yín àtijọ́ wà lẹ́nu ẹ̀ bullet point tó wà lọ́wọ́ mi two hundred and sixty two ni lórí ọ̀rọ̀ Sunday Igboho ní last video first video tí mo kọ́kọ́ ṣe mo lo mẹ́rin bẹ́ẹ̀ the second video tí mo ṣe ní friday mo lo mẹ́ta ń bẹ̀ eléyìí tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ lé ní òní kẹta mo lo mẹ́rin ó di eleven tí mo ti lò nínú two hundred and sixty two ẹ dẹ̀ máa jẹ́ pé a dẹ̀ nípa rọ́mọ yín nǹkan tẹ̀ ṣe la máa sọ fast la máa sọ because àwa fẹ́ a fẹ́ la ojú àwọn èèyàn tẹ́ ń parọ́ fún tẹ́ ń tàn àwọn tẹ́ ń tàn tẹ́ ń fi búrẹ́dì kó lómi ọbẹ̀ jẹ a fẹ́ la ojú wọn a fẹ́ jẹ́ kọ́ mọ̀ wípé ẹ jẹ́ nǹkan kan a fẹ́ jẹ́ kọ́ mọ̀ pé ẹ jẹ́ anything ẹ ní kọ̀kọ́ tẹ́ lè ọ́fà ju ṣoṣoṣo tẹ́ ń sọ náà nìyẹn ní ibi tẹ́ wà mẹ́yìn náà náà lè ti sọ ohun nǹkan tẹ́ ń sọ ibẹ̀ náà lè ti sọ nǹkan tẹ́ ń sọ tó bá mọ̀ pé Sunday Igboho tó bá mọ̀ pé o fẹ́ jà fún Yorùbá lóòótọ́ o ò lè wà ní exile kó máa jà fún Yorùbá bàbá wa MKO Abíọ́lá kọlọ̀ kó foríjì wọn nígbà tí wọ́n dìbò ní 1993 tí wọ́n wọlé as president of Nigeria tí Babangida tó annul election wọn tí wàhálà dé bàbá kọ́kọ́ sá lọ sí wọ́n kọ́ sá lọ sí ìlú nígbà tí a lọ sí lóyìnbó àwọn èèyàn náà pé bàbá pé à ẹ lè wà nílùú òyìnbó kẹjà fún mandate yìí ẹ máa bọ̀ nàìjà bàbá yẹn wá sí nàìjíríà ó wá jà fún ẹ̀tọ́ ẹ̀ bó tilẹ̀ jẹ́ pẹ́tọ́ yẹn kò tó lọ́wọ́ ṣùgbọ́n di hero torí pé kú sí di òótọ́ bàbá kú sí di òótọ́ wọ́n pa síbẹ̀ o àmọ́ bàbá kú sí di òótọ́ lẹ́yìn ìgbà tí bàbá kú sí di òótọ́ ó tún wá ó tún ló jẹ́ kí bàbá yẹn di hero lénìí tí wọ́n lè gbàgbé ẹ̀ láéláé tí wọ́n ti immortalize ẹ̀ with so many things àwọn streets oríṣiríṣi wọ́n ti name lórúkọ ẹ̀ oríṣiríṣi àwọn nǹkan wọ́n ti ṣe lórúkọ ẹ̀ wọ́n tẹ̀ tó ṣe àwọn Buhari gangan ó tún ṣẹ̀ṣẹ̀ ó tún ṣẹ̀ṣẹ̀ ó tún ṣẹ̀ṣẹ̀ wá ó ṣẹ̀ṣẹ̀ wá hóun náà bàbá yẹn kó tó di wípé ó lọ bíi few months tí bàbá máa lọ tí Buhari máa lọ torí pé kò ṣojo ni tó bá jẹ́ kí bàbá wà ní abroad tó bá kú síbẹ̀ àbíkú abẹ́là òní di yóò rò lé ni o máa bọ̀ nílé Sunday Igboho ẹlẹ́nu jáwáyà máa bọ̀ nílé kó wájà fúnra ìtẹ́ àwọn tó sọ pé o fẹ́ jà fún máa bọ̀ nílé kó wá wọnú gbó o ti ló fẹ́ wọgbó wá bọ̀ nílé kó wá wọgbó máa bọ̀ nílé kó dúró ti àwọn tí wọ́n wá ẹ wá submit ara ẹ nílé èèyàn ò ń gbé exile èèyàn kì í gbé exile kó sọ pé ó máa ń jà fún ọ̀rọ̀ yẹn ṣé ẹ̀yin tẹ̀jẹ̀ tẹ̀lé ṣé ẹ̀ mọ̀ ṣé ṣé kìí ṣe wípé nǹkan mi nǹkan mi ṣe ń ṣá èèyàn dọ́nu dọ́nu dọ́nu dọ́nu dọ́nu dọ́nu kò rí kankan mú jáde mẹ́ẹ̀ olóhùn dé tán lẹ́yìn tó bá ṣokú ya òun tán òun máa wọgbó lọ ni òun ní declarance anybody òun ní lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ ti palẹ̀ báàgì ẹ̀ ó dẹ̀ ti japa. ó wá ń tanra ẹ olóhùn tán yàn ó lè tán àwa o àwọn tó dẹ̀ ń tàn a máa la ojú wọn tó jẹ́jẹ́ wa làwa jókòó àwọn ò ní kí gàmbàrí àní kó má kọ fújì and but kó ṣàmà kó má kí ilé bàbá wa ni but fún o tún wá kí ilé bàbá wa báyìí o ti ta sí ibà Gani Adams tó bá ti ta sí ibà Gani Adams a máa dúró tiẹ̀ ni a máa dúró tán ni awọ ẹ ńlẹ̀ aflọ ẹ bó ṣe jẹ́ nìyẹn so ìtókù mo tún retí ẹ ṣe fídíò yín tẹ bá ti ṣe fídíò yín tán màá tún wá da yín lóhùn mi ì níbi kankan tí mo lọ ẹ lè dúnkokò mímí o mo kọjá ẹ tán dúnkokò mọ́ o mo kọjá ẹ. Ṣàngó pa bàtà pọn jọ̀wọ̀jọ̀wọ̀ etí ẹ̀ Ìbà Gani Adams ẹ relax ní tiyín ẹ má bínú o orí gbogbo ìtàn ṣe ẹ mọ̀ ń pa ẹ ẹ gbọ́ ṣùgbọ́n àwa gbọ́dọ̀ ṣe é torí pé akọni niyín torí pé ológun niyín torí pé aṣíwájú rere niyín torí pé olórí tó ń jẹ tó ń fọmọlẹ́yìn ẹ̀ jẹ niyín olórí tó olórí tó morí rò òun niyín aṣíwájú gidi lójú ogun òun ni yín olórí tó nífẹ̀ẹ́ ọmọlẹ́yìn ẹ̀ òun ni yín olórí tó ń wá ìlọsíwájú fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ òun ni yín olórí tó ń dúró ti ọmọlẹ́yìn ẹ̀ nínú ìṣòro nínú gbogbo nǹkan òun ni yín ikú ò nípa yín fún wa lágbà lọ́wọ́ ọlọ́run ẹ̀yin lè máa bóde gbogbo àwọn ọ̀tá yín o tó bá pé gún tó bá pé gba ẹ̀yin lè máa jàkàrà gbogbo wọn àṣẹ.